Ire ni mo fẹ́ bàbá lónìí o. Bójúmọ́ ti mọ́ pín mi níre o. Bí mo bá jáde lọ. ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi ilẹ̀kùn àánú yóò ṣí fún yín lọ́jọ́ òní ìrànlọ́wọ́ ọlọ́run yóò jáde wá fún yín ìmọ̀ ọ̀tá kò ní jọlé yín lórí ẹ sì ra àánú gbà ẹ̀yin ọlọ́jọ́ bí òní mo kí yín pé ẹ oríire ní orúkọ ńlá Jésù Kristi àánú ọlọ́run yóò fọ̀hún fún yín ohun gbogbo tí ẹ̀ ń bá ọlọ́run sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ọkàn yín nípa àánú rẹ̀ yóò di ẹ̀rí gbangba fún yín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 nítòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí ògo ni fún ọlọ́run lókè ọ̀run nígbà tí wọ́n kan jésù mágbélébù gbogbo àwọn ọ̀gágun yìí àti gbogbo àwọn tó wà ńbẹ̀ tí wọ́n ń sọ ẹ̀rín ni wọ́n fi rin tẹ́lẹ̀ wọ́n ti sọ pé tí wọ́n bá jọmọ ọlọ́run ni sọ̀kalẹ̀ lórí àgbélébù yìí kó gbára rẹ̀ là wọ́n ti fasọya mọ́ ọlọ́run wọ́n ti fi rẹ́rìn ẹlẹ́yà ṣùgbọ́n nígbà tó tó àkókò kan tí wọ́n rí agbára ọlọ́run gbogbo wọn wá pòǹpọ̀ wọ́n ní nítòótọ́ ọmọ ọlọ́run ni ọkùnrin yìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lónìí èèyàn máa dé ìkóríta kan nínú ayé ènìyàn tí àwọn tí wọn ò sin lọ́run tó ọ̀gàn tí wọ́n máa fi ọ́ sí yẹ̀yẹ́ nígbà míì wọ́n á ní o sì ló gbọ́ lọ́n gbọ́ wọ́n á ní o sì ló ń gbàdúrà wọ́n á ní o sì ló ń gbààwẹ̀ jésù jésù nìkan ló ń tẹ̀lé wọ́n á máa sọ oríṣiríṣi yẹ̀yẹ́ ṣùgbọ́n fọkàn rẹ balẹ̀ àkókò ń bọ̀ ó sì ti bẹ̀rẹ̀ látàárọ̀ yìí lọ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ti fi ọ́ rẹ́rìn ẹlẹ́yà tí wọ́n ti fi gbàgbọ́ rẹ sí yẹ̀yẹ́ gbogbo wọn pátápátá wọ́n ń bọ̀ wá bẹ̀rù ọlọ́run láyé rẹ̀ wọ́n dẹ̀ gbà wípé lóòótọ́ lóòótọ́ ọmọ ọlọ́run ni ló jẹ́ àti pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ so nígbàgbọ́ pẹ̀lú mi ó yá tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ ní orúkọ jésù ni mò ń gbàdúrà fún ọ láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tí gbogbo àwọn tí wọ́n ti gàn ọ́ tí wọ́n fi padà wá máa wárí fún ọ láti àárọ̀ yìí lọ kí ọ̀run kó fààyè gbà ìṣẹ̀lẹ̀ tó máa pa ẹ̀gàn àti yẹ̀yẹ́ nínú ayé rẹ lórúkọ jésù kí ọ̀run fààyè gbà láyé rẹ ìṣẹ̀lẹ̀ tí àwọn tí wọ́n ti bú Jésù mọ́ lára tí wọ́n fi padà wá bẹ̀rù Jésù nínú ayé rẹ̀ láàárọ̀ yìí kí Ọlọ́run kó fààyè gbà ìdásí látòkè wá tó máa yí ìtàn rẹ padà sí rere bẹ̀rẹ̀ láti òní lọ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ kí Ọlọ́run kó dá sí ọ̀rọ̀ náà kí àánú Ọlọ́run kó yanjú ọ̀rọ̀ náà kí ọ̀rọ̀ náà kó di ògo nínú ayé rẹ bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí kí ojú Olúwa kó máa bá yín lọ agbára Ọlọ́run kó tì yín lẹ́yìn ẹ ní pàdé àgbákò ẹ̀ẹ́nì pàdé oníṣẹ́ ibi ọfà tí ń fò lọ́sàn-án lórúkọ Jésù kò ní bà yín ẹ ó sì rin àárín yìí lónìí ẹni tí ń ṣàìsàn láàárọ̀ yìí Ọlọ́run kó wò yín sàn lórí àkéte àìsàn yẹn Ọlọ́run kó gbé yín dìde kẹ́ ẹ rí àánú gbà kí àlàáfíà Ọlọ́run kó jọba ní Nàìjíríà àlàáfíà kó jọba níbi tí ìwọ náà wà kí àlàáfíà kó jọba inú ilé rẹ gbogbo ìjì tó ń ja ìdílé rẹ tó ń ja àwọn ọmọ